because you are a married man and you are a a, a prophet. yes ẹ aláṣọ funfun elépo pupa máa ń wá kásá. kí ni ẹ wá bá débi tí elépo so to the glory of God mo wá that woman is not the first woman o. how do you fall See, to, to her trap. now when I fall to her trap after six months or a year mo wá come to know pé. Okay? mo wá gbọ́ mo gbọ́ history bàbá wa kan nínú olúwa tí wọ́n obìnrin múra láti wọ́n rán wọn obìnrin sí láti inú ìjọba òkùnkùn ṣùgbọ́n agbára rẹ̀ ò ká bàbá yẹn ó wá lọ join hands mọ́. madame dìde. ó wá join hands mọ́ ẹlòmíì tán fi ṣe àṣeyọrí yẹn. ẹ. Eh? ẹsẹ̀ yẹn ẹsẹ̀ yín náà. ó wá picture ẹ̀ wá ń bí sá. mo bọ mo fẹ́ fi hàn yín ni o pastor. yes sir. ó ìnáwó kejì náà. pastor. yes sir. let me see the second one. do you like your wife like this. no i don't i can never i can never. ajá wo bí. pray for such to happen to my enemy not even my wife àwọn òun àti ọmọ mẹ́ta nìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí o thank God pa ló sẹ́ni kankan. to God oh, glory be to God sir. nínú ah. tọ́lọ́ ń fi àìsẹ́yìn jẹ́ ìyàwó yín àtàwọn ọmọ yín. Ah, tó ọlọ́run ẹni kí ló dé tí ọlọ́run fi yìí so ìní. ẹ jókòó. ìní. ó ń já yín jẹ wọ́n máa ń yún yẹn ni ẹ pẹ̀lẹ́ ọkọ yín náà kẹ́ra ni. nínú ah. tọ́lọ́ ń fi àìsẹ́ tí jẹ́ àwọn ẹbí wọn you are talking about family now àwọn sọ pé àwọn ẹbí yín làwọn fi ṣẹbí nígbà táwọn ò tí ì dó báyìí náà. ẹ mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé. no papa ọ̀hún ni wọ́n dáhùn o kò sẹ́yìn o wọ́n sọ pé ẹbí yín làwọn fi ṣẹbí páwọn gbénu fámìlì yín wọ́n nà ká sí bàbá yín bí bàbá wọn náà. yes na bàbá mi ni. kí ló wá dẹ́tẹ́ bí wọ́n dìde ní ìsìn nígbà tí. gbogbo nǹkan tí nígbà tí oyin ni mo fi sọ wípé tí wàhálà bá ti dé tàbí ogun bá ti dé oyin a máa korò nítorí wípé kò sí ẹnìkankan this is my immediate younger brother standing beside that man hmm. kò tí ì sí obìnrin kankan nínú ilé bàbá nínú ìran bàbá mi tó lọ́lá tó yàwó mi ń bẹ ìyá mi ìyá mi mi sè ìyàwó mi ó tún ń lo tó bá wọ́n ṣe máa ń lo ìyàwó ilé ẹ̀ nọ́mà ilẹ̀ Yorùbá sáà ìyàwó mi ò kè é ìyàwó mi ò sí lára ìyàwó tá a máa ń lò bẹ́ẹ̀. ṣé wàá pé prophet prophet àbí. yes sir. yàrá sọ funfun ni. sir. church ni. i'm Christ Apostolic Church CAC. the glory of God sir. C.S.C. to the glory of God. C.S.C. gangan. i was born and trained in Baptist but God called me to C.S.C méjèèjì tẹ́ dákọ̀ àti baptist ni o àti cac àti cac ni o wọn èso oníbàjẹ́ rárá sà wọn èso oníbàjẹ́ mo mọ̀ wọ́n dáadáa dáadáa àti baptist àti cac but this your actions ṣe é pé against the ìtẹ̀gbẹ́ lọ́wọ́. tó bàbá. ẹ gbà. sá. the attitude ti eh, ok ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé yín lọ bí ṣe é pé ẹni tó níyàwó ẹyọ kan tí ò ní nǹkan kan tán jọ wà tán jọ ń ṣe irú tó ṣẹlẹ̀ ilé ṣe. Dada. ó ṣe wọn Dada. bẹ́ẹ̀ ni sà. kéèsì kan sì wà tá à ń ṣe lọ́wọ́ sí tá à ń gbìyànjú láti tọ́jú ọmọ yẹn lọ́wọ́ ọlọ́run pé kọ́ ọmọ kan kú ó kú ìyá àti ọmọ kan wọ́n ti escape ẹ̀ gas náà ni explosion ni ó lè ṣe anybody. kí ni ẹ wá rò tó fi jẹ́ pé ètò ṣèyàwó yín kí ni ẹ rò pọ̀ fà á tí ètò ṣèyàwó yín wá di ẹ̀bi ti yín tó fi di wàhálà sí yín lọ́rùn. ó ní kò yé mi kò sí eyé yín. yẹ sà kò yé mi sà. ṣé ìgbẹ́jọ́ ti ń rò ni. òun náà ni mo nǹkan tó ń rò yìí náà ni ó ṣe di nǹkan tí mo ṣe ń wò pé ah. Ah, ebi alábàáhùn ti fẹ́ di tirẹ̀. do you need to uh, that, do you think you need to fast you need to go on fasting and prayer before you see vision on this. I don't need to. iye she has said it all wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ nígbà tí lọ gbàdúrà kẹ́ tó mọ̀ náà wọ́n ti sọ ah. nígbà wọn rojọ́ kí náà sọ wọ́n ti ń sọ̀gùn àbí. Mm-hmm mo ní mò ń ṣoògùn. ẹ very very. ẹ sọ súnmọ́ microphone yẹn wọ́n ti ń ṣoògùn báyìí. nínú ìṣẹ̀lẹ̀ burns nìyẹn ni oríṣiríṣi àwọn wà ó jẹyọ nínú wọn so ó kàn lè ní ó kàn lè lọ kó dé nsìn ibi tóun ti dé àwọn ẹbí ẹ wọ́n ń sáré òun kàkà tá a fi gba òun lọ́wọ́ ẹ̀ tá a fi gba gbà ẹ́ lọ́wọ́ òun wọ́n á yà sin òkú ẹ̀ fúnra òun ni. many many things like that gbà mí o lè fìgbà kàn mí lórí àmọ́ ah. àdùá fi kàn mí lórí ah. so you are not denying this yeah, and you are the type that say ojú tíṣẹ̀lẹ̀ yìí tíṣẹ̀lẹ̀ ni màmá mi ni màmá fi ń sùn tiwa o tọ́lọ́rọ̀ bá gbọ́ ẹ máa ní kí ló máa ṣe kò yé mi hmm. àdúdá ìmọ̀nà ti rí ní last week tuesday ó ní ọ̀rọ̀ onígbá ọ̀làdó nísìn náà ó ní ó ní lójú oorun mo ń fipá mo fẹ́ fipá bá òun tún pọ̀ lójú oorun mo fẹ́ gbé igbá lóhùn lórí lójú oorun. sísọ wá ìfẹ́ ní ìdájú pápá àwọn olùpọ̀ náà. kẹta agogo pinnu fi yé mi marriage fourteen fifteen years sí pápá olùpọ̀ báwo. láti ti sá kúrò nínú ilé ẹ láti june twenty seven ní june twenty two ti ṣẹlẹ̀ ká ti ṣẹlẹ̀ ìsàsùn tán fi máa ń gbẹ́bọ sórí ìta yẹn ló gbé síta tó ń ṣépè fún mi torí olóńgbò ó ní sí nǹkan bá ṣe olóńgbò a kì í má parọ́ kílẹ̀ gbé sínú olóńgbò yẹn dadi dadi dadi sẹ́yìn lolóńgbò yẹn ni rárá o ẹ sọ pé mi fẹ́ bá ń lò kó sí wàhálà o. mo fi ẹni tó ní ẹ̀mí mi tí ẹ tí ò ní sẹ́ni kankan bẹ̀ ǹjọ́ tí mo bá wà wájú ẹ̀ kó fi mi dára tí gbogbo ayé ó sì mọ̀ pé ẹjọ́ tí ọmọkùnrin rò ní àgídì gbogbo ayé ló ń gbọ́ ẹ̀sìn rẹ̀ ló ń ṣe yìí. ìyẹn tó bá jẹ́ pé ẹ lolóńgbò tó bá jẹ́ pé tòótọ́ ní gbogbo nǹkan tá ń sọ yìí rí bẹ́ẹ̀. ó lọ ní kí n má ṣe òun mo ní máa ṣe òun àwọn ọ̀fọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn kí nìkan tó ṣe òun bẹ́ẹ̀ ló ń mú. that's why I ask you ọjọ́ àwọn nǹkan tó ń sọ yóò kò rẹ kò rẹ ní bàǹtà. no mo bí ní nǹkan kan o nígbà tá a bẹ̀rẹ̀. ìpèsè nǹkan kan ń ṣe. ó jẹ́ ní nǹkan kan ò ṣe àwọn yìí wọ́n wí pé wọ́n máa ń tẹ́ sọ nìyẹn rẹ̀. no mo jẹ́ ká ẹ mọ̀ wípé nígbà míì ọ̀tọ̀ ní nǹkan tẹ́ máa sọ ọ̀tọ̀ ní nǹkan tí ò máa sọ o. ẹ jọ àlàyé ẹ alájì ah, no alájì alájì ẹ ṣe ẹ ẹ mi mọ bóyá ẹ máa bóyá ẹ rìkọ́ mi sà. ẹ ẹ sọ pé wọn ò ṣe wèrè. kò ń ṣe wèrè o ẹnì kan kò ṣe wọn lọkọ. wọn kò ṣọpọlọ ọpọlọ ọpọlọ ọpọlọ báwo. ṣùgbọ́n ẹ tí èèyàn bá ń wíru tí ń wíru kí ni sóńtọ̀. that is as in nígbà míì you my ìgbà kan wà á ja ìjà kan tí ò sọ nínú ọ̀rọ̀ nísìnyí mo ní mo ní my dear mo ní sori mo ti understand nǹkan tèmi àti ẹ fi ń jà the level of my reasoning o ti o pọ̀ ju titi ẹ lọ. ẹ tí ìdáhùn tí mo bí yín o ẹ téèyàn bá ń wíru tó ń wíru kí ni sọ́ńtàn. nǹkan tí mo ń ro nǹkan tí mo ń sọ náà nìyẹn ó ṣeé ṣe kí level reasoning titi yín kó láì ju ti ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ lọ́nà ń sọ. ok ok ok ok ẹni yẹn ò lè ronú dáadáa ni. o lè o lè má lè mítọ̀ o lè má mítọ̀. o lè mítọ̀ pẹ̀lú òru tẹ̀mí lọ. Ah, ṣé ìrònú tèmi wà lè mítọ̀ pẹ̀lú òru titi yín sà. tèmi ju tèmi lọ. rárá ẹ mọ iye yẹn táyé bá sọ̀rọ̀ lójoojúmọ́ ni. ok ẹja ṣe báyìí ẹja ṣe báyìí this woman. yes sir. sọ̀rọ̀ pé eléyìí kì í ṣe pàwọn la bí wọn kí wọ́n fi sọ nǹkan tó tà sí wọ́n rojọ́ ni. bẹ́ẹ̀ni sà. pé ọkọ àwọn o wọ́n lọ mú láti bi ìyàwó ìtẹ́ kọ́kọ́ fẹ́ wọ́n mú bọ́ síbi ìkejì tẹ́ sọ pàǹtí yín nìyẹn yes okay. wọ́n sọ wọ ẹtẹ kó láti láti wọn lẹbi kejì yẹn àbọ̀ fẹ́ẹ̀ náà ni. ìṣàǹtẹ̀ wọ́n fẹ́ ra ni ah. in short even went on his news ní twenty maybe twenty twelve or twenty thirteen tó sọ pé kí n dáríjì òun pa àwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ so they have now come back to it again. kí ni kí ló lè fi swear can you can you swear on anything can you swear on that. why should I swear you know what you are doing and you know what you do tó bá jẹ́ wọ o mọ nǹkan tó ń ṣe tó bá jẹ́ ṣe bí and you told my you, you said it vividly pé èmi mọ̀ ipò olóbìnrin púpọ̀ ni ẹ mo ní i can know as my youthful age know that pé olóbìnrin púpọ̀ ni ẹ kí n fall into such. it's alright it's alright it's alright mm, nínú bíbélì ìta olóbìnrin púpọ̀ tó wà acceptable by your doctrine. Ah, well, don't because of anything say anything against your belief. to the glory of God nínú bíbélì front am ó and ń bẹ́ẹ̀ fún èyí olúkúlùkù bá fẹ́ choose àwọn tó lóbìnrin púpọ̀ wà nù bíbélì hmm. àwọn tí wọ́n dẹ̀ tí wọn ò sí rárá wọ́n wà ń àwọn tí àgbọ̀n kankan nípa pé wọ́n ní ṣùgbọ́n tí ìwádìí ìjìnlẹ̀ jẹ́ ká mọ̀ pé wọ́n ní wọ́n wà ń hmm, but but according to i mean with my level of understanding in Christendom ó dàbí pé ẹni tó bá ń darí ìjọ tàbí bíi prophet àbí olórí ìjọ ẹyọ ni wọ́n ní kó fẹ́ náà. ẹ ti ẹnikẹ́ni the Paul of Apostle when he was teaching the people in uh, Thessalonian and they asked him question and he said see if any one of you needs the post of apostle mm. you must be a man that is capable of his house that is intelligent and a man of a one wife. One wife, thank you. That is in that scenario. Mm -hmm. But in that scenario is not acceptable by Christendom in Christendom. It's acceptable from here till anywhere, till eternity. Did you lead a church? Did you lead a congregation? I did it. Okay, and you never I mean plan to lead either. If God says, because I understand my calling. My calling is 30 years when my ministration is 19 What is the now. distribution of, I mean, description of I your am, calling? I am a field evangelist. Okay, field evangelist. And I am a prophet to the glory of God. Okay, it is, it is, I mean, acceptable for a prophet to have more than a wife. Mm, actually, it is not acceptable, and at the same time, it is acceptable by the, uh, let me, how should I put it? I just more. tó wà láàrin irú àjọṣepọ̀ tó wà láàrin ẹni àtọlọ́run. kò wá kò wá describe nínú bible. prophet uh, Joel God instructed him after he has married to go to an allot house ilé aṣẹ́wó kó lọ mú ọmọbìnrin kan bẹ̀ kó dẹ̀ mú lọ sí ìlú kan láti fi ṣe ìyàwó ó lọ mọ ah, olúwa màá ṣe lọ mọ́ṣẹ́wó. ah to the glory of God mú Did you listen to the voice of God before you married that woman? To the glory of God. Be justified. to the glory of God, it is the uh, let me say it is the Lord says and conjunction with the uh, promise that I've made to to God. And God asked you to go ahead. And to the glory of God. Nígbà tí Ọlọ́run dẹ̀ ti lò mí láti ṣe nǹkan tọ́lọ́run fẹ́ kí n ṣe nínú ministry dẹ̀ nìyẹn àti nínú ayé ẹ̀. Since then, to the glory of God, I think October twenty-six twenty twenty-one. Now tí Wíwá yìí ti fẹ́ kúrò tó ti kúrò nù lẹ́yìn ta ló wá. Kò sẹ́ni kankan. So what's your plan? I don't know. I don't. I'm not. Re- I do. I did. I did not reject her. I don't know what. Kò sí ìjà kankan. Táyìn kankan ti wá bá wa yanjú rí. Ó lóun fẹ́ kú lóun fi kó lóyún náà. Kí ló fún mi mọ nǹkan tó fẹ́ pa? Ìgbà tẹ fẹ́ gbélé òun lórí. Níbo ni ìgbà yẹn wà? Àtàdó tó lẹ̀ mí sóun lórí. Níbo ló wà? Àti kìíní àpáàdì tó ní ìkòkò. Níbo níbo ló wà sá? Ọjọ́ Tuesday tí àwa pásítọ̀. Olúwàfọláhàmì Abímbọ́lá. Olúwàfọláhàmì Abímbọ́lá. Ah wọ́n ní a ah, ẹ̀rọ tó ní kòkò àti gbá mo ní à ah, níbi tá a dúró sí kí n dìde o mo gbé mọ́tò wá ni o mo mọ̀ pé kámẹ́rà pọ̀ ń bí ẹ jẹ́ kán gbé kámẹ́rà àti ẹni tí ó lè gbé mi wá lọ lé kán lọ rìkọ́ọ̀dù lé mi ṣé àwọn tó mo ti gbọ́ tẹ́lẹ̀ wọ́n ti palẹ̀ lé mi mọ́ kó tó di pé mo wá ni bọ̀ ọjọ́ yẹn náà tí ìṣètò kọjá ìwé inú gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ bọ̀ all this while on the twenty seven on the twenty third. ẹ fẹ́ fẹ́ prophet mọ́. ẹ̀sùn níwájú. ó ní nínú beast mẹ́rin ó ní nínú beast mẹ́rin tó wà nínú òun yàtọ̀ sí àwọn nǹkan tó ń ṣe with chance and incantation gidi kò ń ṣe nǹkan tó ṣe tọ́lọ́run fi táṣírí ẹ̀ torí personality ẹ̀ lèmi ò ṣe kí n sọ̀rọ̀ síta because I don't have friends òun náà dẹ̀ máa ń sọ. ẹ̀mí mímọ́. in tó ṣe lọ́ndì twenty three openly ni ó ṣe é ìkan lára àbúrò ìyá ètò tẹ̀lé wa mo sọ fún bàbá yẹn mo ní bàbá bàbá yẹn ni mo fẹ́ bà lórúkọ jẹ́ mo ní bàbá wá ètò jẹ́yìn ló mọ́ bàbá yẹn láwọn ò mọ̀ mí rí mo nígbà tẹ́ ẹ̀ mọ̀ mí rí what do you have to say about me mo ní wáì tí ò mú àbúrò bàbá ẹ̀ tó wà ń bẹ̀ wá nígbà tó fọ́ gbogbo igbá yẹn mọ́lẹ̀ tó ń ṣépè fún mi kíkan kíkan tọmọtọmọ tó tún wá wo aṣọ aṣọ àdúrà lèmi máa ń pe aṣọ yẹn pé tó yogún bá le tán bọ̀ bàbá yẹn náà wòlíì bàbá orí òkè la máa ń pè wọ́n pé aṣọ tó wọ̀ yìí kò sí létí èèyàn wọ̀wọ̀ tí ó kì í tú ìyàwó ẹ̀ ni àná such and everything ṣé bóyá níbọ̀ wá lókè ló mú mi sá lọ sókè pé kí lọmọbìnrin yìí ṣe fún yín. ṣé nígbà tí ara yín rí báyìí tán ni. ọdún twenty third yìí ni misunderstanding ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá ẹsẹ ṣẹlẹ̀. ṣe are you do you have any plan to go back to this man's house. ah hey, ikú ni Ọlọ́run má jẹ́ kémi kú àwọn ọmọ mi gan i didn't been i i know that uh, ní ọjọ́ tí mo sá kúrò nínú ilé ọjọ́ tí káàtì yẹn ó ti seize fóònù mi torí ó mọ̀ pé àwọn little little thing wà nípa ẹ̀ lórí fóònù yẹn ó ti mú fóònù don't just lie. why are you saying what is not I know scare me away I have never scared of anything in my life I have never scared of anything in my life. God I am a man that has a lion heart. God will use some people to fight for one. Only ní ìṣẹ̀lẹ̀ bí. Ah. torí gbogbo ohun tó ti ń ṣe fún mi láti ẹ̀yìn I never fight once over them. bẹ́ẹ̀ bí iná bá gbé náà kí ló tán wọn máa lọ sọ́dún. God bless you sir. àwọn ẹbí wa máa rán mi sí wọn. God bless you sir. òun gbé àwọn kinní yẹn mi a máa bí wọn that is alone. tí màá ṣe sọ pé mi ò lọ́jú. máa kó àwọn ẹbí yẹn ránṣẹ́ a máa ṣe but the fact remains aṣẹ́rí gbogbo nǹkan lèèyàn máa ń fara dà nínú ìgbéyàwó is a minister of God ọjọ́ tọ́lọ́run bá ṣe yes tí ò bá ṣe we are going to sort ourselves. I have five of his sister's children with me since 2019 I've been fair with them but when they turn against me I know God has always been there bó ṣe wà yẹn so many things èèyàn lè farada nínú ìgbéyàwó wọ́n sì wọnú ẹgbẹ́ òkùnkùn èmi àkànná bọ ó ń gangan hmm. fúnra rẹ̀ ó ń ṣépè kíkankíkan lọ pe àwọn ẹbí ìyá ẹsìn bàbá yẹn bí bàbá yẹn ṣe dàgbà tó the baba said àwọn òbẹ̀rù ẹni tó lè para wọn i didn't be he has big phone àwọn máa àwọn máa fi record all the all the things occurrence of that day. to god sir and so many things like that so lóun apami ni ó kàn lè wò mí gbà mí báyìí kó sọ pé òun apami ah. pé òun apami and every other things like that. for what together with everything he has been doing. ọmọ mẹ́rin diabolical yes mo rò wípé ṣé mo fẹ́ máa ṣí kiri as a child of God even twenty sixteen that I've seen my the letters with my divorce something hmm. to fi lọ fẹ́ lómi ṣe ṣe bí mo. ṣé bí yóò ṣe verify sir. Mm. Mm. let's verify. of course. yes mm. let's verify that. did you okay. truly. never. It has never happened. Then that is, he said something concerning the pellets in his leg. He even said it in this place when we were being interrogated wípé torí ti tèmi náà fi yan he is a typical liar everything should be verified so ó nítorí tèmi wọ́n fẹ́ bá mi sùn náà fi yin òun níbọn he said it here in Nigeria. Is that true? it's true sir. ó ní níṣẹ́jú àwọn ọmọ ó ní wọn. I fought with those people. now the people of ọ̀pẹ̀yẹmí uh, eh, I believe. because wọ́n ti lè báyàwó mi sùn lójú iṣẹ́ mi tí ìkú ni. ṣé wọ́n fẹ́ báyàwó mi sùn lọ́tọ̀ ni. yes sir. akin ya ẹ láyà. àti àwọn àti àwọn ọmọ ẹ̀gbọ́n mi méjì one is in UI now and the second one is in in school of nursing. no they will never be school of nursing. jibola too was at home my. no jibola wasn't at home jibola wà pẹ̀lú. jibola wasn't at home jibola wasn't at home jibola is a younger aunty ọmọ elder sister onijibola jibola ò ti sí lọ́dọ̀ wa o. ibi ọmọ i'm not calling for witness. i'm not calling anybody for witness. ibi tí ti yẹn ń bọ̀ àwọn olè tó jẹ́ pé wọ́n wọlé bọ̀ i was right in the sitting room with you with Esther bí ẹ ṣe sọ yìí pé ta nìyẹn ń bẹ̀ yẹn tí wọ́n ń bọ̀ lèmi náà yí lórí torí mi tó bẹ́ẹ̀ mi tó ẹni tó máa ń wojú i never knew i can be like this opening my mouth like this never knew mm-hmm. so he's the one that he is, say this, yes his brother is right here àǹtí ẹ̀ gangan sọ recently before I ran away from my life wípé o ti sọ pé òòrọ̀ tọ́sẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ táwọn bá ti sọ nǹkan bí bó ṣe máa wà náà nìyẹn ah, ah can I be a victim of death at the point of death and God save me through kí wọ́n má lè sọ̀rọ̀ bó ṣe wà yẹn àwọn akéde ọpẹyẹmí wọn adá sí junction bíi vulcanizer yẹn tàbí junction bíi aníyíkàyé yẹn ibẹ̀ láti gbọ́rọ̀ ìbọn so wọ́n sáré ni bí wọ́n ó sáré jáde ṣé wọ́n tó sáré jáde wọ́n ṣe wọlé báyìí ó sáré ń jáde àti wọn parọ́. mi ìmọ̀ ẹ̀sìn tí mo ṣe ń feel like pé woman yìí ń tù tọ́ sa. irọ́ irọ́ sa kó mi ò get right mi ò get right. ọ̀pẹ mi ṣe what I know you to be you are a man of. another thing I do. intelligent and spiritual man. ẹ̀yin náà mo sọ bóyá ti spirit yẹn ni ò sí bẹ́ẹ̀ báyìí bóyá torí ipò ti dòru. <laughs> Sam, no, no, no, no, no, no, no. But is it? Is All this what she's saying is. Am I? Do I said uh, eh, she's right? I said I don't know why I'm feeling. She's you are, saying. You are feeling it. Okay. Yeah, I don't. know. Maybe because I'm a man. I, said, I, don't know because, why. Maybe because of this uh, situation. because of. Uh, no.